sọ fún ọ̀sán lọ́wọ́lọ́wọ́ báyìí pé òmìnira ilẹ̀ Yorùbá ní àpẹẹrẹ ìjìnlẹ̀ kan sọ ọ̀sẹ̀ àgbàlẹ̀ kó fún wa ní àṣeyọrí ẹ̀jẹ̀ ká ní Oòduà republic kó ṣẹlẹ̀ Yorùbá nation Oòduà republic kó ṣẹlẹ̀ nírọ̀lẹ́ àtìfẹ́ ogun àníjagun ọ̀sẹ̀ yẹn ṣe nírọ̀lẹ́ gbogbo wa ní gbà lé wa á àwọn wa máa. ṣe o ẹ máa ṣàmì ẹ máa ṣàmì o wọn ṣàdúrà fún yín ni ẹ máa ṣàmì. òní fàyà ní agbára lọ́gbọ̀n Oòduà nation wáyé Oòduà republic yóò wáyé nírọ̀lẹ́ láìpẹ́ láì jìnnà gbogbo ọkùnrin obìnrin lágbàáyé wọn á fọwọ́ sí kò ní sí wàhálà kò ní sọ tọ́lá àfẹ́ ogun àfẹ́ ọ̀tẹ̀ àfọwọ́ àlà gbogbo àdìgbà tó bẹ́ẹ̀ sẹ́yà gbé yìí ó pátápátá aláàrọ̀ wọ́n mú àdélẹ̀ lérí lágbára Olódùmarè yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́fẹ̀ lágbára ìwọ ọmọlẹ̀ lágbára igba ọmọlẹ̀ yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́fẹ̀ lágbára. bàtẹ́ gbàdúrà la mo ti gbàdúrà wọn bẹ́ẹ̀ kí owó ọjọ́ bẹ́ẹ̀. yorùbá nation kó tún wà lára kárí jẹ kárí mu kárí ná kárí lò torí ìjọba tó wà lókè yìí ìjọba kè lókè yìí torí kémi sọtúlé ìjọba kè lókè a ẹsàn ṣùgbọ́n kí yorùbá nation kan bá gbàjọba kí gbogbo rẹ̀ bá ṣe ọ̀nà rẹ̀ á dùn àárí jẹ àárí mu. ibòmíràn tí a tún ṣe àyẹ̀wò sí òun ni ìlú kan tí wọ́n ń pè ní ìsábà èkìtì ní ibi tí í ṣe ilé ọ̀sán yìí kábíyèsí ìlú náà wọ́n gbà wá ní tọwọ́tẹsẹ̀. Tata láyọ̀ tó ẹ máa wá sílẹ̀ rẹ̀. kábíyèsí oko adéyanjú di aláàrọ̀ kejì ti ìlú ìsábà èkìtì wà lóko. kábíyèsí ká ṣe bà fún Ọ̀rúnmìlà. lórí aṣáájú rere. ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. lórí aṣáájú rere. ẹ jẹ́ ká ṣe ìbà fún Ọ̀rúnmìlà. lórí aṣáájú rere. ẹ ṣeun àdúpẹ́ ní ìlú Sábà Benin. eléyìí ni máa jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́fà táwọn wá sí Sábà láti gbà nǹkan tó fà á tó fi àsìkò là ń wá torí mo fi gbọ́ wípé àsìkò tẹ́ ẹ máa ń bọ ọ̀sán nìkan òkè ṣùgbọ́n ẹ̀yin bàbá wa ẹ mọ oṣù kan tá a máa ń pè ní oṣù àgbà oṣù tí ọdún tuntun máa ń bẹ̀rẹ̀ ni oṣù náà la wà gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá ṣe fi lé wa lọ́wọ́ kò sígbà kan ló máa bẹ̀rẹ̀ láàbẹ̀rẹ̀ dáfá ọdún gbogbo ara wa wò ó wá ọdún la fẹ́ dá ìgbò ló yẹ ká lọ èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yẹ ọmọ ọ̀bàdàn ló ìlú èkó gbọ́dọ̀ bí mi sí ìgbà tí àwọn ọmọ mi ṣe ṣùgbọ́n níbo làwọn irúnmọlẹ̀ wọ̀nyí wà fẹ́ pé ń bẹ̀ ni wọ́n ti ń ṣọṣẹ̀ tí wọ́n ti ń ṣọ́ra àwa rí i pé orílẹ̀ ìpínlẹ̀ èkìtì ní ọ̀pọ̀lọpọ̀ wọn pọ̀ sí i òun la fi hàn la fi rí pé nínú wọn òun náà ni ọ̀sán ìlú àlè ìsàbà àwọn ilé ìta mú kì í ṣàwọn nǹkan ló àlè ṣùgbọ́n a mú ìsábà pẹ̀lú pé ó gbogbo wa là ń gbàdúrà pé ewé tá a bá já ó jẹ́ kégbò tá a bá wà lóró ìṣẹ̀lẹ̀ lójú wa wa ẹ ní bínú sí wa pé kì ṣe àsìkò tẹ́ ṣe làwọn ń ṣe àwa fún iṣẹ́ ọdún ni tá a bá dẹ̀ ti fi ṣe ọdún báyẹn bẹ́ẹ̀ la ṣe máa ṣe káàkiri tá a bá ti ṣe ọkàn wa balẹ̀ tó ojú bàbá sọ la máa tẹ̀lé a ti gbé ọ̀pọ̀lọpọ̀ ògbà òǹfà yàgò a tó ń gbàdúrà pé ọlọ́run àti kẹ́kọ̀ọ́ tó ń yàgò lọ́dún yìí ẹ má sí wa rí pé kì í ṣe àtẹ ìṣe ni àgbà ìṣe ohun tá a wá ń dúró fún nísìnyí kí bàbá wa kábíyèsí wọn bá wa sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ fún wa láṣẹ pé ká lọ ká lọ wò ká lọ lọ ṣe ìgbìmọ̀ ìṣe wa ní ilé ọ̀sán yìí mo ti ṣe jẹ́ ni ẹ bá mi ṣe kábíyèsí o. kábíyèsí o. Kábíyèsí ni àwọn sábà ń tọ́jú iṣẹ́ náà wà lọ́wọ́ yín láti gba àwọn ìwọ̀n ìlànà láti ṣe ìwọ̀n ibi tó yẹ kẹ́ mú wọn dé ẹ̀jẹ̀ kan omi tí ò lè yẹ kọ́lé ẹ̀jẹ̀ kan lágbára lọ́wọ́.

lẹ́yìn tá a kúrò ní ààfin aláyélúwà yìí òun ní gbogbo wa òun la tún forí lé ibi tí ọ̀sán yìí tó wọlẹ̀ sí ìrìn àjò tó jìnnà sí àárín ìlú gidi ni ìrìn náà jẹ́ mọ́tò ni a kọ́kọ́ ń gbé lọ sí ibẹ̀ ṣùgbọ́n lẹ́yìn tí a rin ìrìn bí ìṣẹ́jú mẹ́wàá pẹ̀lú mọ́tò òun ni a rí wípé ọ̀nà náà ò dára rárá a ní láti gbé ọkọ̀ sí ẹ̀gbẹ́ kan tí a sì bẹ̀rẹ̀ sí ní fi ẹsẹ̀ sá yóò gbà wá tó ìrìn ọgbọ̀n ìṣẹ́jú pẹ̀lú ẹsẹ̀ kí a tó lè dé ibi omi tí a gbọ́ wípé ọ̀sán yẹn ń lò ní ìgbà ayé rẹ̀ igbó ń bẹ lọ́wọ́ ọ̀tún bẹ́ẹ̀ ni igbó ń bẹ lọ́wọ́ òsì wa. ọmọ tó fi kékeré jolú wọ. àwọn èèyàn ló ń lọ wájú wájú wájú wájú. ẹni tó jólúbọ ẹ̀ gangan ó wà wájú. heritage yín heritage tiwa heritage ti everybody náà ni. ẹ tò é. obìnrin ẹ̀nà àwọn onífóyìn sáwọn náà àwọn náà ní fídíò ni. ẹ fídíò ah. ẹ̀nà àwọn onífóyìn sá. ẹ̀yin jíjẹ́ tí ní àwọn náà jíjẹ́ tiwa ní àjọ àwọn ọlọ́wọ́ lórí yà káwọn pa bọ̀dọ̀ tó tó bí àwọn bí àwọn tó yà. Thank you. No, I'm going to do that á dá padà sí ọ tó bá fi gbàdúrà fúnra ara ẹ. ètò àrò ní mariwo. ẹ ṣì fi láyé orí kú o. ètò àrò ní mariwo. olóòyìn ni ní bọ́ọ̀lù ọ̀ṣọ́ kéda. iṣẹ́ tèmi jẹ́ lákèrè ékélúkò. àṣẹ o ọ̀pá alábánibàgbé yìí wọn kọ́ òkùnkùn ní mẹ́rin fún ọ̀pá ìyẹn ní èdè adìyẹ sẹ́ni lè ṣe kẹ̀kẹ́ lẹ́ẹ̀kan. ẹ gbọ́ mọ́tòkó wọlé. Ọ̀sán ni wọlé pamọ́ rẹ̀. jìgì ìrùn agogo ìṣeré agbára ọ̀nà ẹsẹ̀ kàtà ayé ìdìbò kù. awo ẹlẹ́sẹ̀ kàkọ́ sáré tẹ ẹlẹ́sẹ̀ méje kó lè kojú ọkọ̀ kúrò lẹ́yìn bàbá ọ̀sákẹ́rẹ́ yọ ẹgbẹ́ yẹn. jẹ́ni mo kékeré mo dòkí dé bọ́lá ọ̀nà náà ló bá kàn fún ọkọ̀ ẹ̀mọ́lẹ̀ mọ́ ọdún kékeré náà kúrò lẹ́yìn wọn ní kọ́ máa kọ́ bí ọmọ ẹ̀dọ́ kò tẹ o onídàbọ̀ ní kọ́ aláyé rẹ̀ lè kọ́ ní bẹ́ẹ̀sì ọ̀rọ̀ mi kọ́ bá wú ọba wú ọba ìgbà máa wú ọba wẹ́ẹ̀mù wẹ́ẹ̀mù ní kọ́ ayé àwọn ọba wú àgbàdo mi àgbàdo mi gbólógbó ìsájà gbólógbó ìdálẹ́ ìlẹ́ ìlú ni ayáda rẹ̀ rẹ̀ nínú sí ọ̀run ìlànà gbogbo ìrakọ̀ àsìbí lónìí kàdénú lérè bọ̀ ní àṣùkú dànù nàrí jẹ nàrí mu nàírínà àṣẹ nàírínlò àṣẹ àà ah, ah. ẹ̀sàbà ẹ̀sàbà àtòpà àgbà ẹ̀ lálejò lórí. àṣẹ wà. ìtìkórè àṣìṣàbà ẹ̀sàbà kérò pẹ̀lú léwu. àṣẹ. Ah, gbogbo náà kọ àti fi lónìí ìkẹ́ẹ̀tì ní mọ́tò nínú rẹ̀ ìkẹ́ẹ̀tì ní mọ́tò nínú rẹ̀ ara mọ́tò. àṣẹ ìtumọ̀rẹ̀. ní àkọ́lé àkọ́gbé. àṣẹ. ní àkọ́lé àkọ́rin. àṣẹ. ní àjùbùdà. àṣẹ. ọ̀nà rẹ̀ aláṣẹ. àṣẹ. jíge màá gbogbo èsìrè agbára àtúntò fún yín. àṣẹ. abire fún yín. àṣẹ. abire fún yín. àṣẹ. olè rẹ̀ arójú. àṣẹ. ọ̀nà rẹ̀ aráàlú. àṣẹ bí ṣe á sì gbé láyọ̀ àtàlàáfíà lẹ padà láyọ̀ àtàlàáfíà. lẹ́rẹ̀ mú rí lẹ́rẹ̀ mú rí ètò oògùn kó tó rí ọmọ ẹ̀ta bẹ́ẹ̀ ṣe. àtúrí ìṣègà yóò gbà padà síbi lẹ́sìn. wọ́n ní kì í ronyún kì í wóyún kì í ronyún ní àronyún ẹ̀. àṣẹ. wọ́n dé àbí máa yìí. àṣẹ. àbí àṣẹ. ọ̀rọ̀ ti gbé. ẹ̀jọ̀ ẹ̀dẹ́gbọ́dì lọ́sọ̀ọ́ kò sí lómi o obì alákọ̀ọ́ bí lómi yóò. bí nítorí lóbi yẹn o kẹ̀kẹ́ bí nítorí lóbi yẹn o ọfọ ẹ lẹsẹjú méjì mo kẹ bá tẹ wá lùgbèsè ayé ni kí n rìn wọ́n lè tọ́jú ẹni wọ́n bá ti ń wá. ìwòye ọdún tó ń bọ̀. ìwòye ọdún tó ń bọ̀ o mọ́tò mo fẹ́ gbé wá síbí yìí o ìwòye ọdún tó ń bọ̀ mọ́tò ni mo fẹ́ gbé wá tí mo ọdún tó ń bọ̀ èmi àtọmọ àtẹbí mi o èmi àtọmọ àtẹbí mi ni o mo yọ ọdún tó bọ̀ jẹ́ káwọn ọmọ mi ò yẹ kó yàn kán o jẹ́ káwọn ọmọ mi kó yàn kán o mo yọ ọdún tó ń bọ̀ mo fẹ́ gbé mọ́tò wá síbí ni o mo yọ ọdún tó bọ̀ mo fẹ́ gbé mọ́tò wá síbí o mo fẹ́ gbé mọ́tò wá síbí báyìí mo yọ ọdún tó ń bọ̀ mo yọ ọdún tó ń bọ̀ kí n lówó lọ́wọ́ o kí n lówó lọ́wọ́ níwòye ọdún tó ń bọ̀ owó tó dá sí bàtí ní owó lọ́wọ́ o jẹ́ kó kù yìí jẹ́ kó gbè mí o jẹ́ kó gbè mí o ọ̀rọ̀ ijó ń gbè mí o má jẹ́ iṣẹ́ lásán o àsìkò tí mo darapọ̀ tí mo sọ pé ọ̀rọ̀ yìí mo fẹ́ máa sìn jẹ́ kó gbè mí o má jẹ́ iṣẹ́ lásán o má jẹ́ orí mi ó gbàgbọ́dẹ o nílé àbáyé nílé ìdáwó ọtí ní tìǹà.

bàbá ìṣẹ́nu lẹ́sọ̀kọ̀ ọ̀la òṣèlú kò sábà kò ayé ni lùgbèsè ayé ni ìṣòlókè ayé ni ọtí àti dànù. àṣẹ o. àwùjẹ bá àwùjẹ ọ̀rọ̀ tó rà. Sàlàyé omi àti ọ̀rọ̀ omi ilẹ̀ ọ̀rọ̀ àtìyájí kọ́ lónìí àtìyájí mú àtìyájí jẹ́. wọ́n ti kẹ̀lú ilé ayé á tẹ̀nà rí dànù. àṣẹ. àṣẹ. ẹnu láti ọlẹ́rìn láti ọlẹ́rìn olùkọ́ abẹ́ ọlẹ́rìn kékeré èdò. akẹ́kọ̀ọ́jọ́ bọ́ọ̀bù sábẹ̀ lápọ̀tẹ́ lọ ní sọ̀rọ̀. Irisẹ̀ ìrè oko ìrè àti ìrè ìrè ìrè gbogbo àmúyàrá kọ́ ti jẹ́ àmúyàrá kọ́ ti jẹ́ àwọn yàrá kan ti jẹ kí mi sì jẹ ẹ̀bà lọ́dọ̀ rí o. gbogbo kò bá ti wí lónìí káàlọ́ kẹrọ. aláwo láwo láwo láwo kan fẹsàbàdó ẹ̀bà lọ́dọ̀ rí o. wọ́n jó bà lọ́dọ̀ rí o. gbogbo bá ti wí lónìí káàlọ́ kẹrọ. ṣé ni mo kékeré mo dò kíké mo nọrùn nọrùn bá kàn bá bẹ̀rẹ̀ wọlé bá rò pé mi dàgbò lé ọdún kan máa kọ bí ọmọ rẹ̀ dọ́gbọ̀n ẹ̀tẹ̀ yìí kò ní dàpọ̀ nípa láláyé lálẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ní kàbá wú ọba òwe ọba ní kàbá wú ọba ìyàwó ọba wíjẹ fún ìlú kẹẹ̀dọ́ àgbàdo onígbò ẹ ìtajà àgbàdo ló pe làlá làlá nẹ́lẹ́ ẹ̀nu dáadáa rẹ̀ ẹ̀nu tọ́rọ̀

ẹ rọra létí ibẹ̀ yẹn o ẹ kúmọ̀ yìí jẹ ẹ yọ ọ́ yàtọ̀ obìnrin bí kú kèébí àìsàn kèébí òjòjò àbíkú dànù lórí àbí àìsàn tàbí lórí kàdúrà tètè tètè tètè dábọ̀ dábọ̀ dábọ̀ dábọ̀ ìṣọ̀lá dábọ̀ ìṣọ̀lá ṣẹ̀ṣẹ̀ ìṣọ̀lá ọ̀jẹ̀dúrà tètè tètè dábọ̀ tètè dábọ̀ obì níbi ikú obì níbi àrùn obì

Oh, you're a

ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àmà ìfilẹ̀ kò sẹ́ni tó lè wọ ọbẹ̀ ti lọ nìyẹn ẹlẹ́yìn náà tó yí ìfowópamọ́ tó mọ̀ wọ́n ti rìn ìyá. ẹjọ́ pé ẹ̀kọ́ sí i. ìjọba ọjọ́ ìrìn máa lọ. ọmọ mi yóò máa yí yóò ẹ̀ nígbà kí ìlọ́wọ́ tèmi mọ́. bàbá ti mú sọ́kà máa mú lọ. màmá bàbá ti mú sọ́kà máa mú lọ. bàbá ẹ̀dùn mi níbi ẹ̀dùn mi níbi ẹ̀dùn mi níbi. kí ló sọ. mo ni nígbà tí n sùn sọ́yẹ́ pé mi fi ń báàgì omi. ẹ gbọ́ ohun tí alàgbà Joseph Jẹ́milẹ́yìn tí wọ́n bá wa sọ nípa omi ọ̀hún. ṣe rí omi nígbà tí ẹ wọ ọ̀sán tó wá sí ìta tó fẹ́ lọ wẹ̀ ó ní omi dà ló wá ní omi ẹ̀ ní ó ní omi tiwa ní nígbà tó rí omi omi yìí ló wá rí i pé omi kan tún wà lẹ́gbẹ̀ẹ́ kan ọmọdé ni mí o àwọn nǹkan tó ń sọ fún mi ni mo ń ṣàlàyé o ó ní omi yìí oníjọba bá mi bì sẹ́yìn ó wà níbi tó wà ó níbi tó ti ń gbé lálàbì sẹ́yìn ṣẹ́rí omi tiẹ̀ gangan lélẹ́yìí tí ìsàbà gan wá ẹ kì í gbẹ bó ṣe wà yẹn kì í gbẹ kò sí nǹkan tẹ́ bá kó mi ṣe tó bá jẹ́ pé lọ́kàn lọ́kàn lọ́kàn lọ́kàn ara yín. ní tẹ́ ẹ sọ ni pé omi tí ọ̀sán yìí mú gbà yẹn. omi tí ọ̀sán yìí mú níbẹ̀ òun gan ló da ló ló ló kí náà ti ló kún ẹ̀ dálẹ̀ òun gan ló ní ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé tó bá ti lò ó ní ìlò wípé ah, ìgbàgbọ́ mi mú kínní mú mi lára dá à ń ṣiṣẹ́ tẹ́rí ilé wa náà tá a tún padà sí à ń padà lọ ọbẹ̀ tá a bá ti dọ̀hún yẹn a tún lọ ṣàdúrà ibẹ̀ ni bàbá yẹn tó wọlé sí hmm? ẹ̀mí gbà tó débi yìí ṣé omi méjì ló bá níbi ó wá lé kan lọ. ẹ̀yìn ẹ fẹ́ dàbẹ̀ ní kó ẹ fẹ́ ó fẹ́ di lọ́wọ́ ìṣẹ́yìn òun náà fi òun náà fi kò sáré pé àti ìṣẹ́yìn omi yẹn omi yẹn nísìnyí ibi tó wà jìnnà síbí méjì ló ṣe ó ní kẹ́ẹ̀ fi sẹ́yìn fún eléyìí tó ṣẹ́kù tó jẹ́ tiẹ̀ lélẹ̀ lò nǹkan tẹ́ bá dẹ̀ fún mi ṣe á ṣe fún yín o gbogbo ìwúre tẹ́ bá wí bí lẹ́ni bẹ́ẹ̀ ló máa rí o. bàbá kí ló kọ yín. orúkọ mi ni Joseph Jẹ́milẹ́yìn bàbá àmọ́ yàrá lọ́rọ̀ kan ẹ̀sùn àdúgbò bàbá. láti ọdún tí omi yìí ti wà báyìí kì í kún ní àkúnjù bẹ́ẹ̀ ni kì í gbẹ bí ẹ sì ti ń wo omi yìí ó jìn gidi gan-an ni ohun tí a gbọ́ ni wípé kò sí ìwòsàn tí ènìyàn kò lè lo omi yìí fún bẹ́ẹ̀ ni kò sí àdúrà tí ènìyàn fi omi yìí ṣe tí kò ní rí bẹ́ẹ̀. àwo. ibi tí ọ̀sẹ̀ yìí wọlé sí omi à yìí ní ibi tí kò wá tí wọ́n ti ń oh, ṣàdúrà òun ló ń fẹ́. your face show oh, your shoe shine.

àwọn náà bá wa sọ̀rọ̀ wọ́n sì ṣe àdúrà pé kí olódùmarè kó gba orílẹ̀-èdè yorùbá nation kó gbà fún wa láìpẹ́. tó jẹ́ èèyàn nínú ayé yorùbá ni o ìkéde a wá ṣe lónìí ọdún ọdún ẹ̀ kò wá ṣe wá ṣe lónìí àpòlábọ̀ tá a wá bílíọ̀nù gbogbo àgbáyé la súré fún rẹ ní ọmọ ẹni kálukú ilé ọ̀sán ìtújú dalẹ̀ kì í ṣe pé kì í ṣàbòsí ètò náà jẹ́ fún gbogbo ọ̀yẹ́ jẹ́ fún wa sọ̀rọ̀ kan tá a bàbá ká gbàdúrà bí òmìnira Yorùbá nìṣó ṣètò wa lọ́wọ́. àwọn tí sọ fún ọ̀sán lọ́wọ́lọ́wọ́ báyìí pé òmìnira ilẹ̀ you the Yorùbá. ní àpẹẹrẹ àjẹyẹ kọ́ sí ọ̀sẹ̀ àgbáyé kó fún wa ní àṣeyọrí ẹ̀jẹ̀ ká ní Oòduà republic kó ṣẹlẹ̀ Yorùbá nation Oòduà republic kó ṣẹlẹ̀ nírọ̀rẹ́ àṣìfẹ́ ogun àníjagun ọ̀sán yẹn ó ṣe nírọ̀rẹ́ gbogbo wa ní gbà lé wa á àwọn wa máa. ṣe o ẹ máa ṣàmì ẹ máa ṣàmì o wọn ṣàdúrà fún yín ni ẹ máa ṣàmì. onífàyà ní agbára ọlọ́run Oòduà lè ṣàwáyé Oòduà republic yóò wáyé nírọ̀rẹ́ láìpẹ́ láì jìnnà gbogbo ọkùnrin obìnrin lágbàáyé wọn á fọwọ́ sí kò ní sọ wàhálà kò ní sọ tọ́lá àfẹ́ ogun àfẹ́ ọ̀tẹ̀ àfẹ́ wàhálà wọn ní wọn tọ́lá sí àwọn ọmọ Yorùbá pátápátá wọn aláàrọ̀ wọn mú àdélẹ̀ lérí lágbára Olódùmarè yóò rí bẹ́ẹ̀ yọ ṣẹ bẹ́ẹ̀ lágbára yíwọ mọlẹ̀ lágbára igba mọlẹ̀ yóò rí bẹ́ẹ̀ yọ ṣẹ bẹ́ẹ̀ ní agbára kọ́dá ní agbára àṣẹdá ní agbára tẹ̀dúmọ́lẹ̀ àwòlà lágbára dábàá ìtẹ̀báyì lágbára àwọn bẹ́ẹ̀ ní àjàkáàkọ̀ agbára má jẹ́ ọba jẹ́ oníkàwé lágbára kákọ̀ kájogún olóyè yóò rí ẹ̀yọ́ jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá káfọ̀ kàmú gbogbo àgbáyé káfọ̀ kàmú àlọ́ sọ́yà àti tiwa sí rere ẹ̀làbọ́ ẹ̀làbọ́ ẹ̀làbọ́ ṣiṣẹ́. ògbó àtọ́ bàbá ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́tọ́ máa lọ. èmi ni Chief Ọláìdé Ọ̀jẹ́bọ̀dé tí wọ́n jẹ́ olúwo igbó ọ̀rà tí mo tún jẹ́ bàbá tòmí olóyè olúwàfíìgbó ọ̀rà ni mo jẹ́ ní ìpínlẹ̀ ká wá sí Ìkọ̀lé kò lé níbẹ̀ yẹn Ọ̀sanyìn wá dáhùn pé wọ́n béèrè lọ́wọ́ Ọ̀sanyìn pé ṣé a lọ sí ìkọ̀lé àdúgbò ni ó ní ibi tó ń wà yìí lòun àdúró sí òun la ṣe wá ń bá ń bí lọ́dọọdún lọ́dọọdún làwa máa ń ṣàdó àfúrú yìí nǹkan tá a bá dẹ̀ sọ yìí bẹ́ẹ̀ ló máa ń rí àwọn èèyàn méjì kéèyàn pàdé ara wa ẹ máa tọkẹ nígbà máa pàdé ara wa ìjọ lẹ́wájú ń bì. bẹ́ẹ̀ni kẹta tó a mọ nana ìṣe ẹ pé ẹ ìlú pọ̀jù ti ìgbà àwọn ayé bàbá wa làwọn á ṣe ìtùtù pé ẹni tó bá ń bọ̀ tó bá ń bọ̀ fún ìgbàlódé méjì. káburú má ṣẹlẹ̀. káburú má ṣẹlẹ̀ làwọn á ṣe ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹni tí tó jà ọkọ kan tó fẹ́ obìnrin méjì nígbà tó jà ibi ni wọ́n ti pàdé ara wọn wọ́n ṣèkùnrin ara wọn sì ní lọ wọ́n fi bímọ ìjẹ́rẹ̀ pé èmi àwa wá rí pé gbàgbé wọ́n ti wé káàkiri káàkiri káàkiri bẹ̀tùnú ìgbà náà ẹni tó wá jẹ́ aláwọ̀ wọn wá sọ fún pé níbi tí wọ́n ti ṣèpè lóra wọn wípé ilé kan wà lọ wípé ilé òrìṣà wípé kán padà lọ síbẹ̀ kán lọ ṣèpè yẹn kán á tú èpè yẹn kán á fi ṣàdúrà ara wọn tó yẹ yín pé kán á fi ṣàdúrà ṣe fúnra wọn nígbà kan ṣàdúrà yẹn lára ẹni yẹn tó yá tó ti yé ní ara ọmọbìnrin yẹn kó tó yá wá ṣàgbà fún mi ìgbàgbọ́ pé mo fẹ́ rí inú rẹ̀ ibi yìí ó ṣe pàtàkì fún olùsábà ó dẹ̀ ṣe pàtàkì fún gbogbo nàìjíríà torí fún kí ni níbi tá a bá ti ṣe é bẹ́ẹ̀ ló máa rí lẹ́yìn ọjà kìíní dání tó bá lọ fi ṣàdúrà bẹ́ẹ̀ ló máa rí fún un tó bá ti ṣe tọkàntọkàn bẹ́ẹ̀ ló máa rí fún tó yẹ yín bẹ́ẹ̀ ni ojú bó ṣe rí nìyẹn ilé wa ilé bàbá wa bàbá bàbá bàbá wa nìyí ibi tó ọ̀sán yín wọlé sí nìyí ló ti yẹ. ó wọlé àbó ta òkun lọ sókè. ẹ ṣe rí eléyìí tán ló ta òkun lọ sókè yẹn àwọn bàbá bàbá bàbá wa ló sọ pé òun fẹ́ lọ nígbà yẹn ó ti darúgbó lóun fẹ́ lọ ó gbé kúso ọdún mẹ́sàn-án ọdún mẹ́ta oṣù mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta ọjọ́ mẹ́ta ẹni tó fẹ́ bí kò bí ẹni tó fẹ́ kú kò bí ní orí odó báyìí ló dúró sí tó fi tó ti gbé sí bẹ́ẹ̀tì nígbà tó fẹ́ lọ tó fẹ́ tó fẹ́ kú ni wọ́n sọ pé tó òun lọ ilé o ló wá mú òwú tí wọ́n ta tí wọ́n rán aláyé àtijọ́ sí ṣùkú yẹn ló wá sọ sókè àwọn yẹn lọ sókè àmọ́ ibi tó ká tó wá sí ẹ̀ tó wá di ẹnu ẹ̀mú ìsàlẹ̀ báyìí ó wá di ẹnu ṣùkú yẹn mú òwú yẹn mú ìsàlẹ̀ báyìí ó wá gùn ó wá gùn ó wá gùn lọ títí títí tá a fẹ́ ti rí ní sánmọ̀ kò já o kò dẹ̀ parẹ́ ṣùgbọ́n ó wá sọ̀rọ̀ kan wípé wọ́n á máa sọ̀rọ̀ sí ọmọ òun nígbà tó bá dọjọ́ wájú wípé bàbá ẹ̀ olóró rì ní ilé ayé ló wá padà ó tó ẹ̀sùn á lọ ọdún ó fi kú ó dìbò ìṣúlẹ̀ nìyẹn. ẹ bá wa dárúkọ yín sà. Jẹ́milẹ́yìn Joseph bàbá àmúyàrá ẹ dákun tẹ bá fẹ́ gbàdúrà níbí tẹ bá fẹ́ ṣe àwọn ètò àdúrà tó ẹ má gbàgbé láti bá wa ṣe àdúrà nípa Yorùbá nìṣẹ kó tètè tó wa lọ́wọ́ ní kánmọ́kánmọ́. àbálòyè a máa ṣe a máa ṣe bàbá àmọ́ yára lé ọba àmọ́ yára lé ọmọ ọmọ bàbá àmọ́ yára lé àmọ́ yára òun ní báyẹn sọ̀rọ̀ adẹ̀dára fún gbogbo la gbogbo kàmọ́kàn ẹ̀dá nìyàn nìyẹn arígbẹ̀fọ́ gbogbo kẹ̀ kẹ̀ wá lónìí àrítajé sí àríjẹ àrímu àríná àrílò. ibi kò bá ti wí ọ̀sán yìí fẹ́ sọ̀rọ̀ kọ̀sán yìí fẹ́ sọ̀rọ̀ kọ́mọ ẹ kò yí àbọ̀mọ ẹ sábà kọ́ba débẹ̀ kékeré àparí rẹ̀ mọ́ ọ lẹ́nu kékeré àparí rẹ̀ mọ́ ọ lẹ́nu ibi kò bá ti rí ọ̀sán yìí kẹ́ ẹ sọ̀rọ̀ kọmẹ saba ele bẹ kọmẹ ko yele bẹ ọsọnyini ẹ ṣe ọsàṣẹ ọsọnyini ẹ ṣe ọsọnyi ko ko pure àmú tàn yìí jẹ ni ṣẹgẹtì mi mo kẹmẹ fẹ kẹmẹ rí wí ẹ orílẹ̀-èdè Odùduwà gbàtẹ́ gbàdúrà la mo ti gbàdúrà wọn bẹ́ẹ̀ kí Yorùbá nation kó tún wà lára kárí jẹ kárí mu kárí ná kárí lò torí ìjọba tó wà lókè yìí ìjọba kè lókè yìí torí kémẹ sọtúlé ìjọba kè lókè a ẹ san ṣùgbọ́n kí yorùbá nation kan bá gbàjọba kí gbogbo rẹ̀ bá ṣe ọ̀nà rẹ̀ á dùn àárí jẹ àárí mu àárí ná àárí lò gbogbo kébè wí lónìí àròtẹ̀rọ̀ mọ́ o. ẹ ṣeun àdúpẹ́ ẹ bá wa yín lẹ́ẹ̀kan sí. chief amuyara ìsábà àròlé ọ̀sán yìí. Amen. Mesela geçen, geçen burayı kirli yine.